bíbẹ èkó wò fún ọ̀sẹ̀ kan one week visit in Lagos ọjọ́ kìíní day one onílé host or hostess àlejò visitor ọ̀rọ̀ sísọ láàrin onílé àti àlejò conversation between the host or hostess and the visitor onílé mo fẹ́ lọ pàdé àlejò ní ìdíkọ̀ òfurufú Murtala Mohammed Èkó I'm going to receive a visitor at Muritala Mohammed Airport Lagos àlejò mi ti dé my visitor has arrived ẹ káalẹ́ o ẹ káàbọ̀ ṣé dáadáa ni good evening welcome is it well àlejò káalẹ́ o adúpẹ́ good evening thank you onílé ṣé ẹ ti rí gbogbo ẹrù yín gbà have you collected all your luggages àlejò bẹ́ẹ̀ ni yes onílé ó yá ẹ gbé ẹrù wá ẹ jẹ́ kí a lọ sídìí ọkọ̀ it's time bring your luggage and let us go to the car àlejò ó ṣe gba ẹrù thanks here is my luggage onílé lọ́nà nínú ọkọ̀ báwo ni on the way in the car how are you àlejò dáadáa ni ṣùgbọ́n ooru mú ó lé o súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ṣì wà lálẹ́ yìí i'm fine but there is heat it's tough so so there is still traffic jam as late onílé bẹ́ẹ̀ ni súnkẹrẹ fàkẹrẹ pọ̀ jù báyìí lọ láti àárọ̀ ṣùgbọ́n a ò ní pẹ́ délé mọ́ yes the traffic was worse in the morning but we will soon get home. kí ló dé ọlọ́kadà ṣọ́ra ẹ o má kọlu ọkọ̀ mi what is it motorcyclist be careful do not hit my car. àlejò ó ṣe kú iṣẹ́ o thanks well done onílé àti délé ẹ jẹ́ ká kó ẹrù wọlé we are home let's take the luggage in. àlejò ó ṣe gidi gan thanks so much. onílé yàrá tí ẹ máa sùn rèé ilé ìwẹ̀ rèé bí ẹ bá wẹ̀ tán ẹ wá jẹun. this is your bedroom here is the bathroom when you finish taking your bath come and eat. àlejò kí la fẹ́ jẹ ebi ń pa mí what are we eating i'm hungry onílé ìrẹsì àti dòdò ni rice and fried plantain àlejò ó dáa bẹ́ẹ̀ adúpẹ́ it's good thank you onílé àti àlejò bẹ̀rẹ̀ sí jẹun the host or hostess and the visitor began to eat àlejò ó ṣe é mo ti yó oúnjẹ náà dùn thanks i'm full the food tastes good onílé adúpẹ́ thank you àlejò ó ti rẹ̀ mí mo fẹ́ lọ sùn i'm tired i want to go and sleep onílé ó dáa bẹ́ẹ̀ ó dàárọ̀ o it's fine good night àlejò ó dàárọ̀ o good night.